ètò yín ètò wa ojúmọ́ ń tẹ̀síwájú o pẹ̀lú èmi ọmọ yín Ṣògorẹ́níkejì fún àǹfààní èyí tí ẹ ṣẹ̀ṣẹ̀ wọnú lé kí là ń sọ nípa rẹ̀ láàárọ̀ yìí lórí ètò ojúmọ́ òun náà ni ọ̀nà àbáyọ kúrò nínú ogun ẹ̀mí tá lálejò mi láàárọ̀ yìí àwọn náà ni prophetess and reverend Eunice Adesalu láti orílẹ̀-èdè Amẹ́ríkà ẹni tí Ọlọ́run lò nínú ìjọ EA Worldwide Ministry Chapel of Restoration ẹ wò gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa wípé tẹ bá rí màmá nínú stúdíò ní ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ tó bá kọ́yìn nínú oṣù ẹ máa rí wọn níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ láti inú ìjọ wọn kí ẹ tiẹ̀ lè wò wípé ibo lórísun wọn wà lọ́wọ́ orísun náà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín o wípé ẹ gbé ìpolówó tiyín náà wá ẹ jẹ́ ká wá ka sílẹ̀ a sì máa ṣàfihàn ẹ̀ òun náà ni màmá ti wá tí wọ́n ti darapọ̀ pẹ̀lú wa yìí o bá a ṣe máa mú yín lọ nígbà tó bá tí àsìkò yẹn bá tó láti jẹ́ kẹ́ wo iṣẹ́ ìrànṣẹ́ màmá láti inú ìjọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ làwa náà lè wá sọ́dọ̀ yín láti bá yín ka sílẹ̀ ọ̀nà àbáyọ kúrò nínú ogun ẹ̀mí ọ̀nà là ń sọ̀rọ̀ lélẹ̀ tí màmú fi máa kẹ́sẹ̀ rẹ̀ lẹ̀ tí wọ́n sì gbàdúrà tó nípọn fún wa kó tó di wípé a kúrò à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ à ń sọ̀rọ̀ nípa ìgbọràn sí ọlọ́run mọ́mì. ẹ ṣé o jàre olóòtú ètò yìí hmm. ṣògo Mọ́rẹ́níkejì yóò dá fún yín o yóò dẹ̀ dá fún Orísun hmm. tẹlifíṣàn à ń sọ nípa gbígbé ọkàn lé ọlọ́run. Hmm ìwọ tó o bá ní ìgbọ́kànlé sí ọ̀rọ̀ Ọlọ́run ó máa nira púpọ̀ púpọ̀ ṣùgbọ́n bó ṣe ń gbọ́ ọ̀rọ̀ mi lónìí àsìkò ti tó fún Ọlọ́run bá ọ sọ̀rọ̀ lónìí hmm. kó o fi ọkàn rẹ fún Ọlọ́run kó tiẹ̀ jọ̀wọ́ ọkàn rẹ fún Ọlọ́run pé Olúwa gbogbo nǹkan tó bá fẹ́ ṣe pẹ̀lú ayé mi mo ti jọ̀wọ́ rẹ̀ fún ọ. Hmm. àwọn four lepers tí wọ́n lé jáde nínú ìlú Samaria wọ́n fi ọ̀nà wọn fún Ọlọ́run. Mm nígbà tó ṣe díẹ̀ tí ogun yẹn pọ̀ jù fún wọn wọ́n ní tí a bá jókòó sójú kan wọ́n kú ṣùgbọ́n tí a bá dìde bó tiẹ̀ jẹ́ pọ́dọ̀ àwọn ọ̀tá wa níṣẹ́ àwọn aráàlú wa wọn tiẹ̀ fẹ́ rí wa o ibi tán bí wa sí wọn fẹ́ rí wa ẹ̀ ń gbà náà ẹ jẹ́ ká kúkú lọ sọ́dọ̀ àwọn ọ̀tá wa àwọn ọ̀tá ìlú wa the country ìlú tó ń pè ní Syria ṣùgbọ́n gbà tán pinnu láti lọ síbẹ̀ ọlọ́run tó jẹ́ ọlọ́run akarabata ọlọ́run hmm. akarabiti ọlọ́run alèwí lè ṣe ọlọ́run alèṣe lè wí ọba tí ń tẹrẹrẹ kárí ayé ọba tí ń gbénú ọmọdé aṣọlá ọba tó la òkun pupa sí méjì fún àwọn ọmọ Ísírẹ́láìtì láti kọjá lórí iyanrìn òkun náà dẹ̀ pẹ̀lú dé ó dẹ̀ gbé gbogbo àwọn ọmọ Ísírẹ́láìtì lọ ọlọ́run tèmi ń sọ̀rọ̀ rẹ̀ nìyí o nígbà táwọn fọ́ lẹ́pà sí hmm. wọ́n ti múra wípé tá a bá lọ sọ́dọ̀ ọ̀tá wa àwa ti múra tá a bá kú ó ti tán nìyẹn ẹ wá wo ọlọ́run tí ń gbé alágbára ah. tí ń sọ di ọ̀lẹ tí ń sọ ọ̀lẹ tí ń sọ di alágbára ọlọ́run tí èmi ń sọ fún yín nìyẹn nígbà tí ẹ eh, bá gba ọlọ́run yìí gbọ́ bí hmm. ọlọ́run ṣe yí àwọn láìfù four lepers àwọn leper mẹ́rin tí wọ́n lọ sí ìlú Syria oh, ọlọ́run dẹ̀ tọ́nu oh, ohun ẹsẹ̀ wọn oh, láti di ohun ẹsẹ̀ hmm. ballistic weapon wọ́n ní ìbọn ló ń dún hmm. ìkọ́kọ́ ló ń dún o ẹsẹ̀ àwọn arọ ló ń dún olúwa dẹ̀ mú gbogbo oúnjẹ gbogbo owó tó wà ní ìlú Syria oko fún wọn eléyìí láti jẹ́wọ́ agbára hmm, ọlọ́run mò ń pa láṣẹ ní wákàtí ọ̀wọ̀ tó oh bá lè fi ọ̀rọ̀ rẹ lé ọlọ́run lọ́wọ́ yóò dára fún ọ olúwa yóò yí kọ̀ǹdíṣàn rẹ padà gbogbo ogun tó ń jà ọ́ àìrọ́mọbí ni hmm. gba ọlọ́run gbọ́ oh àìrọ́kọ ni hmm. fi ọ̀nà rẹ fún ọlọ́run tó o ti try títí tí mo ń wo tv níjọ́ kan wọ́n gbé ọkùnrin kan fifty years obìnrin kan fifty years wọ́n gbé sórí tv wọn ò tí ì máa rí rí ṣùgbọ́n wọ́n pàdé Hmm. olúwa yóò sọ̀rọ̀ rẹ dayọ̀ gbogbo ohun tí ọlọ́run fẹ́ ni kó fi ọkàn rẹ fi ọlọ́run hmm. nínú ayé rẹ ó fi tọlọ́run ṣàkọkọ o mo ní fi tọlọ́run ṣàkọkọ o fi tọlọ́run ah, ṣàkọkọ rẹ kò sí ogun kan láyé yìí tí ó le tí ọlọ́run kò lè ṣẹ́. ẹ̀gbọ́n eh, mi ah, ẹ ah. tún máa ń sọ pé nígbà ìpọ́njú fi tọ́lọ́run ṣàkọ́kọ́ ìtọ́lọ́run ṣàkọ́kọ́ rẹ̀. Ah, mo tún fẹ́ fún yín nìkan sí hmm. orin ìtúsílẹ̀ lélẹ́yìí o ẹ má sọ pé ìyá yìí kàn ń kọrin. Hmm. a sọ wípé kò lè kò lè kò lè ṣeéṣe o kó kún kún kó rí ìmọ̀lẹ̀ kò lè ṣeéṣe o kí èṣù gbóná mọ́ lọ́rùn kò lè ṣeéṣe o kí èṣù borí. Jésù kò lè ṣeéṣe o. Kí Jésù bó rọ́pọ̀ lọ́rùn kò lè ṣeéṣe o pẹ̀lú ìdánilójú oh, nínú Kristi hmm. gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run ọ̀rọ̀ owó kọ́ lélẹ̀ hmm. ọ̀rọ̀ aṣọ kọ́ lélẹ̀ oh, ọ̀rọ̀ ọjọ́ kọ́ lélẹ̀ ṣùgbọ́n ìgbàgbọ́ oh, nínú Kristi o hmm. lèmi ń sọ fún yín lónìí kí ẹ fi ọkàn yín sí ọ̀dọ̀ Ọlọ́run kí ẹ fi ti Ọlọ́run ṣàkọ́kọ́ gbogbo àjàgà yẹn Olúwa máa ṣẹ́gun fún yín mo pẹ́ láṣẹ ìwọ tó ń gbọ́rọ̀ mi lẹ́yìn tó ti sú ọ tó fẹ́ bọ́ sí kànga ah. o fẹ́ bọ́ sódò ìyẹn kọ́ ayé máa fi ọ́ ṣe yẹ̀yẹ́ oh, àwọn ẹrù tó filẹ̀ òbí rẹ àwọn ọmọ rẹ àwọn ni ó máa jìyà rẹ hmm. lórúkọ jésù o ní para rẹ ní agbára ẹ̀jẹ̀ ńlá ti jésù gbogbo ohun tó ń gbọ́rọ̀ mi lónìí hmm, mo gbé jésù tọ̀ yín wá mo gbé jésù tọ̀ yín wá ẹ gba jésù kristi sínú ayé yín hmm. jésù kristi olùgbàlà aráyé tó wá sínú ayé láti gbé wa padà wá sọ́dọ̀ bàbá rẹ̀ jésù kristi tó sọ̀rọ̀ hmm. ohun gbogbo wà ní ìmúṣẹ ó ń kanlẹ̀kùn hmm. ǹjẹ́ ìwọ máa ṣí bí hmm. ó ń kanlẹ̀kùn ǹjẹ́ ìwọ máa ṣílẹ̀kùn fún ó wà ní ibi ẹsẹ̀ rẹ̀ ó sọ pé òun rẹ́dí àti wọlé tó bá ṣílẹ̀kùn fóun tí a bá tún padà sí orí ètò yìí máa fún wa ní àwọn ìpele ìpele ìpele bí a ṣe lè báyọ nínú àìnígbàgbọ́ nínú àìnírètí nínú àìlèdúró de jésù àwọn ohun tí ó ń fà á tó jẹ́ pé èṣù máa ń lo àwọn nǹkan wọ̀nyí a ó ṣàlàyé rẹ̀ fún yín. mo mi mo dúpẹ́ o ṣé rí ẹ jẹ́ kí n sọ àṣírí kan nípa màmá wa prophetess Eunice Adesalu fún yín wọ́n kàwé ní ilẹ̀ yìí débi wípé ohun tí wọ́n ń pè ní mass communication yìí àti TV production gbogbo ẹ̀ pátápátá ló yé wọn ṣé rí mo fẹ́ràn wọn púpọ̀ nítorí pé kí olóòtú gan tó nàka sókè wọ́n ti mọ ibi tí wọ́n ń lọ nítorí wípé bíbélì wípé ó ní ọgbọ́n akígbe ní ìgboro fún àwọn ènìyàn tí ó bá fi tọkàntọkàn wọn wá ìwé òwe ló sọ bẹ́ẹ̀ mo gbàdúrà fún yín mọ́mì lórúkọ jésù ṣe ìránṣẹ́ yín ò ní bàjẹ́ ẹ tún wá wò ó wọ́n tún wá wà níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti lo ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n wà ní orílẹ̀-èdè yẹn ṣùgbọ́n tó ti gbàgbé ilé ṣùgbọ́n àwọn ò jẹ́ kí tiwọn rí bẹ́ẹ̀ wọ́n ní iṣẹ́ ìránṣẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà bákan náà ni wọ́n tún wá gbìyànjú láti dájú pé gbogbo ohun tí wọ́n ń ṣe wọ́n ń ṣe sílé láti lè jẹ́ kí gbogbo wa kí a máa jẹ àǹfààní nínú rẹ̀ léyìí tí ṣe ọ̀rọ̀ ọlọ́run ìtúsílẹ̀ àti ìran tòun ti àlá tó dájú tí ẹ bá fẹ́ pe màmá wa ẹ jọ̀wọ́ fún àdúrà àti ìmọ̀ràn fún àdúrà coat àti ìmọ̀ràn ẹ nítorí pé ìfẹ́ yín ìfẹ́ wa tí wọ́n ní nínú ọlọ́run náà ni wọ́n ṣe sọ wípé kí a máa pè nítorí ìdí èyí ẹ jẹ́ ká pè wọ́n sórí nọ́mbà yìí zero nine zero nine four eight four four three five seven òun náà lè rí lójú screen yẹn àwọn nọ́mbà méjì tó kù òun náà lè rí tí ó wà pẹ̀lú ẹ̀ yẹn gẹ́gẹ́ bí a ti máa ń fún yín ní nọ́mbà mẹ́tẹ̀ẹ̀ta bí wọ́n bá wà lórílẹ̀‐èdè nàìjíríà á lọ bí wọ́n kúrò lórílẹ̀‐èdè yìí á lọ àwọn ohun ọlọ́kan-ò-jọ̀kan ètò tí wọ́n ti yàn sílẹ̀ nínú ọdún yìí gẹ́gẹ́ bí ó ti wà nínú àtẹ̀sílẹ̀ wọn eléyìí náà ni nínú ẹ̀ ni a ti mọ ohun tí wọ́n ń pè ní eh, women of destiny ní abẹ́ iṣẹ́ ìránṣẹ́ EA Worldwide Ministries yìí ló wà fún àwọn obìnrin akínkanjú láti rí dájú wípé wọ́n dúró nínú ìgbàgbọ́ wọ́n tọ́jú ilé wọn wọ́n dẹ̀ ní iṣẹ́ kan tí wọ́n ń ṣe lọ́wọ́ nítorí pé tá a bá wo Deborah nínú bíbélì aya lápídótì ó níṣẹ́ ó níbùjókòó ó ní ìdílé ó tún wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run la ṣe ń pè lóbìnrin rere mọ́mí ń padà bọ̀ tí a tún máa yànnà lórí ẹ̀ ṣùgbọ́n mo lè sọ fún yín pé nígbà tá a bá máa padà rí wọn láti inú ìjọ ni wọ́n ti máa wàásù eléyìí tí a máa padà rí ẹ yẹ ká máa ṣẹnu ní déédé síbi fún tọ̀sẹ̀ yìí kí a máa dúpẹ́ púpọ̀ mọ́mì ká tún máa lọ ẹ bá mi súre fún àwọn ènìyàn ní ìṣẹ́jú kan torí pé ilé ti tó yọ. ẹ ṣe olótú mo ń súre fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ohùn mi lónìí wípé hmm gbogbo ohun tí ò lè jẹ́ kí ẹ fọkàn ti ọlọ́run ó wà lórí wípé àìnígbàgbọ́ sí ọ̀rọ̀ rẹ̀ hmm. ó wà nínú pé ká tún máa bẹ̀rù ká máa jáyà kọ́kàn má balẹ̀ mo sọ pé ẹ gbé gbogbo rẹ̀ wá síwájú ọlọ́run oh, nínú ìwé àìsáyà orí kẹwàá ẹsẹ̀ twenty seven ó sọ wípé ó máa ṣẹlẹ̀ ní àsìkò yìí pé gbogbo àjàgà tó wà lọ́rùn wa olúwa yóò bọ́ kúrò ah and pẹ̀lú agbára ńlá tó anointing tó wà lára Jésù ó ní gbogbo yoke ó máa wà oh, broken I decree over your life today in the oh, mighty name of Jesus mm. every yoke shall be destroyed by the ah, power of the Holy Ghost by thunder by fire by the power of the Holy Ghost gbogbo ẹrù tó ti ń gbé tó dágbé mm. ìwọ tó jẹ́ widow tọkọ rẹ ti kú tí ò sẹ́ni tó máa mm. bá ẹgbẹ́ ẹrù tí àwọn èèyàn lé ọkọ rẹ wọ́n ti gba ẹrù mọ́ ẹ lọ́wọ́ mo pálẹ̀ṣẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí wípé Áńgẹ́lì láti ọ̀run wá ó máa sọ̀kalẹ̀ ó máa fọ̀nà hàn ó máa tọ́jú àwọn ọmọ rẹ ó máa rí bá ti ṣe ó máa rọ́nà gbégbà ìwọ ọkùnrin ni tíyàwó rẹ ti sá lọ torí pé mm. ò lówó lọ́wọ́ láti tọ́jú àwọn ọmọ rẹ mm. mo paláṣẹ ní wákàtí ọwọ́ ibikíbi tíyàwó rẹ bá wà kí àwọn ogun ọ̀run kó warí gbogbo ẹ̀mí tí ń gbọ́ ọ̀rọ̀ mi lónìí lórúkọ Jésù kẹ́ máa ṣerere kẹ́ máa gbọ́rọ̀ ọlọ́run kẹ́ máa ṣèfẹ́ ọlọ́run kẹ́ máa ṣorí kunkun kẹ́ máa ṣe ti ìfẹ́ ara yín ṣùgbọ́n kẹ́ fi ti ọlọ́run ṣàkọ́kọ́ nígbà tí ẹ bá fi ti ọlọ́run ṣàkọ́kọ́ hmm. àwọn ọ̀tá yín wọ́n wàá tẹríba fún yín wọ́n wàá béèrè wípé báwo lẹ ṣe ṣe. a lè gbà ìpọ́njú títọ́ ọlọ́run ṣàkọ́kọ́ o ọlọ́run ṣàkọ́kọ́ Ṣògorẹ́nikejì wa máa lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìpínlẹ̀ ọmọlúàbí Ṣògorẹ́nikejì rèé o Abíọ́nà Ọlọ́run ṣògo lórí Facebook Ṣògorẹ́nikejì lórí Instagram tẹ bá fẹ́ ní ohun tẹ fẹ́ pè mí sí fún iṣẹ́ ìpolówó ọjà lórí Orísun zero seven zero three nine eight triple four eight one zero seven zero three nine eight triple four eight one ayàwòrán mi tí ó tún jẹ́ olùdarí ètò láàárọ̀ yìí òun náà ni Bísí Olúkòsè Sunday ló ń kìbọnú ara wọn Samuel ló gbóhùn mi sílẹ̀ Kẹ́mi olórí olúwakẹ́mi ìyàndá olóṣè màmá lóge kò ṣe mí lóge o títọ́ fífa dìgbà míì táwọn afẹ́rẹ́ àti àánú pàdé ilé òní lé wa ọ̀nà òní nà wá ó dàbọ̀.